Oyi biribiri oyi kan wá o. Oyi biribiri oyi kan wá o. Àní oyi biribiri oyi kan wá sẹ̀ torí wípé gbogbo nǹkan á máa yí lọ á tún máa yí bọ̀ ṣùgbọ́n tó bá ti yí kan ẹ̀dá àfikẹ́dà ó gba kámú kó gbà fọ́lọ́run náà ni ìyẹn la fi ń sọ wípé ó dé bólúgbọ́n olúgbọ́n mú un mọ́ra bẹ́ẹ̀ ó dé bá rẹ̀sà rẹ̀sà náà kó sọ́hun ó dé bá ọ̀rọ̀ gún àga òun náà fara kó gbogbo ẹ̀ torí wípé kò sẹ́ni títí ò ní dé bá ó dé bá orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ní orílẹ̀-èdè Egypt níbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ adúláwọ̀ ìyẹn Nations Cup ti ń lọ tó ń lọ ní rabaji gan ó dé bá orílẹ̀-èdè nàìjíríà nígbà tí wọ́n kojú Algeria nígbà tí wọ́n fi ojú wọn gbolẹ̀ lámì ayò méjì méjì sẹ́yìn ọkọ́ dondo tí wọ́n fi ń sọ fún wọn wípé ó yẹ wá kẹgbẹ́ kágbọ̀n yín kẹ́ ẹ máa nìṣó ṣùgbọ́n àti joyè ọmọ takú síbẹ̀ torí pé a nìṣó níbẹ̀ ìyẹn ò tí ì kan tó orílẹ̀-èdè Nàìjíríà ó ti dandan ká tún wọ̀nyí àjà pẹ̀lú orílẹ̀-èdè Tunisia ká lè fi mọ ẹni tó máa wà nípò kẹta eléyìí náà la fi ń kíyín kú lẹ́kàbọ̀ sórí ètò wa ètò yín Nations Cup special edition èyí tó ń wá láti iléeṣẹ́ Orísun tẹlifíṣàn bíbà yìí níbi tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe tá a ti ń sọ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ àgbàyanu àgbọ̀n ọ̀gbẹ́ ìṣẹ̀lẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ lórí pápá káàkiri pàápàá jùlọ ti ilẹ̀ Egypt èyí náà ti mọ̀ ẹ jẹ́ a máa já yín létí wípé kò kí ń ṣe ìtàn mọ́ tá a bá sọ pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi ojú Nàìjíríà gbolẹ̀ ṣùgbọ́n kí l àwọn ọ̀rọ̀ kò bá kò gbé àwọn ọ̀rọ̀ ìtàn tó ń jáde níbẹ̀ òun náà ni wípé akọ́nimọ̀ọ́gbà orílẹ̀-èdè nàìjíríà èyí náà ti mọ̀ ìyẹn Garnet Roy èyí tó gba sí àkànṣe orílẹ̀-èdè nàìjíríà ní ọdún ọdún mélòó kan sẹ́yìn tó kó wa lọ sí Russia twenty eighteen òun náà ló tún ṣe sábàbí tó tún kó wa gbẹ̀ ó tún kó wa lọ sí orílẹ̀-èdè Egypt ìyẹn Egypt twenty nineteen ìyẹn Nations Cup tí à ń pè ní AFCON òun náà ló jáde ló ń sọ̀rọ̀ ó ní wípé yéèpà e ẹ má jẹ́ fa lọ sọ́tún ká fa lọ sósì oníṣẹ́ ọ̀mọ́ ni yín tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ ń jẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá bá ti mọ̀ ẹ jẹ́ ń fi yé yín àwa ni kó máa fi yé wa kó máa là á yé wa kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ kí làwọn nǹkan tó rí kí làwọn nǹkan tó rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́ òun náà wá sọ wípé sẹ́ mọ̀ wípé orílẹ̀-èdè Algeria ó làkàkìjọ orílẹ̀-èdè Nàìjíríà lọ ó ní wípé àwọn ọmọ yìí da tẹ̀gàn ni ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ dídà àwọn ọmọ yìí da kọjá bẹ́ẹ̀ ìrìn làwọn èèyàn fi wá ń sọ wípé bàbá kí ló dé tẹ̀ ń sọ wípé àwọn ọmọ yìí da ṣèbí akọ́nimọ̀ọ́gbá òun náà lẹ pera yín bẹ́ẹ̀ náà lọ́gùnlọ́gùn èèyàn ti jáde tí wọ́n fajúro ta ni wọ́n fajúro sí wọ́n fajúro sí Daniel Apẹyẹ wọ́n ní kí ló dé tẹbí òun lọ́wọ́ ọlọ́wọ́ ẹ̀mú torílẹ̀-èdè Nàìjíríà kí ló wá ń ṣe tí òun lè takọ́sọ́ kí ló ń ṣe tí mùsèmùsè rẹ̀ ò dá músè kí ló wá dé Galatasaray gan tóun náà di ẹgbìyànjú àti lo àwọn àwọn asọ́lé bẹ́ẹ̀ ni àwọn ọlọ́wọ́ ẹ̀mú mi bí àwọn tani wọ́n ní kí ló dé tó gbàgbé ìṣe wọn sórí tébìlì ìyẹn orí síà tí à ń pè ní rest bench wọ́n ní kí ló dé tó gbàgbé ùzọ́ọ̀ tóun náà gbìyànjú àti ṣàmúlò àwọn ọmọ yìí torí wípé ó lọ gbójúlé kí lórúkọ akọ́ni ah, ó lọ gbójúlé òun nìkan tàlẹ́ntó gbójúlé ó lọ gbójúlé àpéy àpéyí nìkan bó tiẹ̀ ti lè jẹ́ wípé àpéyí náà gbìyànjú agbára ẹ̀ ṣùgbọ́n mi padà pọ̀jọ́ kalọ́ o ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń bẹnu àtẹ́lu àpéyí wípé mùsèmúsè rẹ̀ kò dámúsé torí wípé bó ti ń múlé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìdíje yìí kò tí àwọn lọ́rùn ṣùgbọ́n àwọn gba kámú àwọn gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó lọ ṣe yìí sí ọwọ́ algeria ó jẹ́ nǹkan tó bà wọ́n nínú jẹ́ ó jẹ́ nǹkan tó dùn àwọn púpọ̀ mo ní ẹjẹ́ máa sọ lórí nǹkan tí wọ́n ń sọ sí àpéyí Austin jẹ́jẹ́ okosa ẹ̀yìn náà ti mọ bàbá elégé àrà tó máa ń pàrìpà zámbòrì gbòòbò tó máa ń gègé sọ́ọ̀tù tó máa ń gègé síbì tí wọ́n ń pe ègé ẹ̀ ní wòsíwòbí wòbẹ̀ òun yá gbà sọ́hun orí òun náà jáde òun náà sọ̀rọ̀ ó ní wípé ṣe àrí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí èmi ò rẹ́ nìkan kan bá wí o tó kọjá akọ́nimọ̀ọ́gbá àti tani àti ẹlẹ́wọ̀ ẹ̀mú wa tó jẹ́ wípé wọn ò ṣàmúlò nǹkan tó dáa tí ẹlẹ́wọ̀ ẹ̀mú bá dáa níbi tó ti ń ṣiṣẹ́ ọ̀yà ìyẹn club side kò túmọ̀ sí wípé òun náà ni best keeper ní orílẹ̀-èdè nàìjíríà ó yẹ kí akọ́nimọ̀ọ́gbá kó gbìyànjú àti ṣàmúlò àwọn ẹlòmíràn làwọn wo ni àwọn bíi Ezenwa àti Uzoho láti lè jẹ́ kí wọ́n ṣe kíni kí wọ́n ta kọ̀ǹgbọ̀ lórí pápá àìjẹ́ káwọn ẹni yìí ta kọ̀ǹgbọ̀ ó wà nínú nǹkan àti wípé tá a bá lọ wò ó dáadáa tá a bá lọ fojú inú wò ó a rí wípé àpéyè ìbẹ̀rùbojo máa ń wà lára ẹ̀ ní gbogbo ìgbà tó bá ti wà lórí pápá ìyẹn náà jẹ́ jáde níbi ọ̀rọ̀ Abdulhakeem tóun náà jẹ́ pé kò fi ara balẹ̀ tẹ́ ẹ bá lọ wò láti bẹ̀rẹ̀ ẹ rí wípé àwọn àṣìṣe kan ti ń wáyé ṣùgbọ́n torí pé à ń jáwé olúborí kò jẹ́ ká ṣe kíni ká fojú síbẹ̀ mo ní ẹjẹ́ ń ta kọ́sọ̀ kí n tún gbà á sọ̀tún ẹjẹ́ tún gbà á sọ̀sì torí wípé ẹnu mi àgbò ìròyìn sì ń tẹ̀ síwájú ṣùgbọ́n ẹ má gbàgbé mi pàdé yín ọ̀rẹ́ yín náà rè Muhammad Kazeem Fáfúnmi successful super striker èmi náà ni èmi náà ni o torí wípé ẹyẹ méjì báyìí kì í jẹ́ nìyẹn mo mọ̀ pé ẹ máa wo pé kí ló ṣe é ṣòdì tí ò sí pẹ̀lú mi mo ní bẹ́ẹ̀ ni bí mo ṣe ń já yín sí ẹ̀yin náà ti mọ̀ pé mi ò ní ṣaláì má já yín sí mo ní ẹjẹ́ ìfẹ́kẹ́ fọkàn balẹ̀ mo ní èsì òdì á padà pàdé ara wa tó bá di ní ọjọ́ Wednesday tí orílẹ̀-èdè Nàìjíríà máa wà á kò pẹ̀lú orílẹ̀-èdè Tunisia ẹjẹ́ sáré sọ fún yín wípé láti bí ọdún mẹ́ta lásẹ̀ láti bí ọdún mẹ́ta ó dín kí nìyẹn ọdún mẹ́tàdínlógún ni òtọ́ ń pè ní mẹ́tàdínlógún ìyẹn seventeen years ago tí orílẹ̀-èdè wo nìyẹn orílẹ̀-èdè Senegal tí wọ́n ti lórí ọ̀fẹ́ àti wọ nǹkan tí wọ́n pè ní final gbẹ̀yìn wọ́n tún ṣe bẹ́ẹ̀ ó yí bíríbírí ẹ̀yìn ẹ̀yin náà ti wọ́n pé mo ní ó yí biribiri ó yí kàn wá bẹ́ẹ̀ ló yí biribiri kàn wọ́n náà o ọ̀nà ìgbà tó yí biribiri kàn wọ́n ni pé àwọn pérégedé nígbà tí wọ́n fi ẹ̀yìn Tunisia gbólẹ̀ ní àmì ayò kan dondo wọ́n fi ẹ̀yìn Tunisia gbólẹ̀ o orílẹ̀-èdè Senegal àwọn náà ti wà nínú ẹni tí ó tún lọ ṣe kíni tí yóò lọ ta kọ̀ǹgbọ̀n pẹ̀lú orílẹ̀-èdè Algeria ní ìpele ìpele àṣekágbápẹ́yìn tí wọ́n ń pè ní final pẹ̀lú orílẹ̀-èdè Cameroon tẹ́ ẹ bá rántí ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọ́n gbẹ́ ó lákàkì kó tó di wípé ó bọ́ sí gbèsílẹ̀ gbásígolí tí wọ́n pè ní penalty ibẹ̀ náà ni ó ti di wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n da ọ̀rọ̀ ru ọ̀rọ̀ dàrú mọ́ wọn lọ́wọ́ dàrú mọ́ wọn lẹ́sẹ̀ kó tó di wípé orílẹ̀-èdè Cameroon ó sọ fún wọn pé kí wọ́n gbé bọ́dì kí wọ́n gbẹ́sẹ̀ tí wọ́n fi padà sí orílẹ̀-èdè baba wọn láì gbẹ́fẹ́ délé ṣùgbọ́n àwọn náà ti wá ń dúró wọn ní wípé ẹ jẹ́ kó máa yé gbogbo everybody kó máa yónílé kó máa yálejò kó máa yé ọmọdé kó máa ayé àgbàlagbà wípé orílẹ̀-èdè orílẹ̀-èdè wo nìyẹn orílẹ̀-èdè Tunisia táwọn fẹ́ yẹn gbọ́lẹ̀ àwọn fi ń ṣe àkàwé ọ̀rọ̀ fún orílẹ̀-èdè Algeria ni torí àwọn méjèèjì North Africa ni wọ́n o bó ti ń ṣe wá dúró yìí òun ṣe tó àti gbafẹ́ ẹ̀yẹ yẹn kúrò lọ́rọ̀ lọ́wọ́ wọn ni mo jẹ́jẹ́ tún jẹ́ ajárin sí wípé Àtíkù ìyẹn Abubakar Àtíkù pẹ̀lú ààrẹ ilé ìgbìmọ̀ asòfin aṣojúṣòfin Àbújá àwọn méjèèjì ni wọ́n fi ohùn ránṣẹ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bojú jẹ́ o wọ́n bojú jẹ́ gidigidi ni torí pé a ti lérò wípé wọ́n ṣe ju bí wọ́n ti ń ṣe lọ wọ́n fakọyọ nígbà tí wọ́n bá pàdé orílẹ̀-èdè Algeria mo ní ẹjẹ́ tó sáré sọ fún yín wípé Ìgalò òun náà ti jáde ó ti wá ń rawọ́ ẹ̀bẹ̀ ó ń tẹ́wọ́ báyìí ni bó ṣe ń tẹ́wọ́ pẹ̀lú ní ẹjọ́ ẹ má bínú ẹ má bínú o kò ń ṣàwa náà bọ́lá ń ṣe ní kórí lórí o bó di ẹ̀tí wọ́n jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wọn ni wọ́n tú yáyá jáde wọ́n ní wípé jẹ́sí tí wọ́n wọ̀ ní lọ́jọ́ yẹn ẹ pàrìpà ìyẹn jẹ́sí tí wọ́n wọ̀ tí wọ́n fi dá ìfẹsẹ̀ wọn ṣe yẹn ẹ m mọ̀ wípé jẹ́sí aláwọ̀ kànáńkìní ńkọ́ tó bá jẹ́ aláwọ̀ kànáńkìní ni ó ṣeé ṣe ká mórígbó o ọ̀pọ̀ gọ̀ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń sọ bẹ́ẹ̀ lórí ẹ̀rọ ayélujára wọ́n ní tí ẹ bá lọ wò tọ́ jẹ́sí yìí láti bẹ̀rẹ̀ tá a ti ń wọ̀ a ò tí ì fi jáwé olúborí níbi ìdífẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan ìdí ni táwọn fi sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé jẹ́sí yẹn òun náà ni ò bá wọn mọ̀ yẹn lọ́rùn mu àbí kó jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ tó ń já wọn lára jẹ ogun lọ́gbọ̀ èèyàn náà ló ti jáde tí wọ́n sọ pé ẹ fọkàn balẹ̀ ẹ má ti jẹ ẹ má ti jẹ kásìkìnì ẹ má ti jẹ ká jáwọ́ lọ́wọ́ orílẹ̀-èdè nàìjíríà torí wípé ipò kẹta a sì wà ń bẹ̀ àwa àti tunisia alájọ máa wà kò tí ó bá di ní ọjọ́ wednesday tájọ máa fà á múra wa lọ́wọ́ tí àjọ máa lé lórí pápá kí là ń jà sí bronze ni wọ́n ń pè àmì bàbà mo ní ẹ̀fọ́ kan balẹ̀ dé àdókè lọ́hùn náà ká lọ lu àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí orílẹ̀-èdè nàìjíríà ti ń gbá látẹ̀yìnwá tá a bá padà dé àwa nà án lẹ̀ lónígbàrẹ́gẹ́ ń